الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى أهل السماء والمجد أحق ما قال العبد وقل لنا لك الحمد لا مانع لما أعطيته ولا معطي لما منعته ولا ينفض الجد منك الجد ثم الصلاة والسلام على خير لخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو الله وبركاته أدعوكم الله وبركاته ọpẹ́ yẹ wá ọpẹ́ tọ́ sí wa Awa gangan ni ó yẹ ká máa pè ní ọ̀pọ̀ yẹmí ìdí tọ́pẹ́ fi yẹ wá pọ̀ ládúró orí tọ́lọ́run bá ti fún wa yìí ààrẹ kàátá wà ní tẹ̀wọ́n tó ní ìmọ̀tọ̀lọ́ látò sóhà ẹ máa ka ọpẹ́ orí èyí tá fún yín orí náà ọlọ́run bá láàrẹ àwọn èyí pọ̀ ó lékè nkà nínú àwọn oore tọ́lọ́wọ́ ṣe fún wa òun ni oore pé ń sọ̀rọ̀ ń gbọ́ mi èmi náà tẹ́ sọ mo rí sọ mò ń sọ̀rọ̀ ń rí mi èmi náà ti ń n bá àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí máa ń sọ máa ń السمع والأبصار والأفئدة ọlọ́run bá lóhun lòun jogún mẹ́tẹ̀ẹ̀ta yìí fún wa ìríran ẹni ọlọ́run gba rẹ̀ nínú àwọn àdẹ́wò ńlá àdẹ́wò ga tí ẹ̀ bá fẹ́ mọ̀ bí ìrìn ti tó ọ̀nà tí ọ̀jẹ́ yàn tẹ̀ máa yà òun ni gbéra láti bí ìtì títí ohun ìdé yìí ọwọ́ wo wàhálà tó sì kò tó débẹ̀ òsípọ̀ ń yá o straight ṣùgbọ́n wàhálà téèyàn ti àbá èèyàn fojú gbá èèyàn fẹsẹ̀ gbà tó sì jẹ́ pé ìyẹn ti ń tọ̀ nìyẹn láìmọye ìgbà ìyẹn ló jẹ́ kéèyàn mọ ọpẹ́ dúpúpọ̀ lórí ìríra bẹ́ẹ̀ náà wà ní ìgbọ́rọ̀ gbogbo bá a ti ń sọ tá à ń gbọ́ yìí àwọn kan bẹ tọ́lọ́wọ́n bá ti gbà àwọn ọ̀gbọ́n kankan mọ́ bá a bá ń rẹ́rìn wọn wọn rẹ́rìn bá a bá ń sunkún wọn wọn ti ń pa á lẹ́kùn bàbá kẹsẹ̀ bẹ́ẹ̀ kàn wọn wọn à ń sọ ìnira pátápátá ni tí ẹ̀ bá fẹ́ mọ̀ òun ni kéèyàn kẹ́ tọwọ́ bọ etí tí ò ní gbọ̀n kankan mọ́ láàrin ìṣẹ́jú márùn-ún kóun ní ọmọ àwò kí ní ṣẹlẹ̀ lábẹ́ etí yẹn yọ́kẹ̀ rí pé gbogbo ẹ̀kẹ́ dákẹ́ lọ sí òun ò tiẹ̀ gbọ́n kankan bẹ́ẹ̀ náà wá ní ohun ń pè ní làákàyè làákàyè iná ẹ̀rọ náà bá jogún fún wa làáfin sọ tọrọ wa fi gborége lábẹ́ làákàyè ló fi jẹ́ pé ọ̀rọ̀ tá a bá sọ àwa náà wò pé tọrọ yìí bá làákàyè mu àbí ọ̀bá mu èyí tí ọ̀bá bá mu àti má sọ àfẹ̀yọ́ bá ẹlòmíì sọ jáde jáde ó yọ la jáde jáde àwọn agbọ́n rí pé ha agídí lọ́rọ̀ ìjáde pàápàá jùlọ ẹni tí bá ń kálùlù tínú wá ń bi lásìkò yẹn ẹni tí ń kálùlù àwa ni ó sọ̀rọ̀ lásìkò ìgbà tí inú ń bi lọ́wọ́ àti jáde ọ̀rọ̀ le tí ọba jáde yóò jáde lákọlákọ ni ṣùgbọ́n ní orí tọ́lọ́wọ́ bá ṣe fún wa à ń sọ à ń rí sọ àwọn èèyàn ń gbọ́ wọ́n mọ̀ túmọ̀ ń bọ́ sí wọn létí ó bá túmọ̀ lọ kìí ṣe kí wọ́n tẹ̀ wọ́n pé kí leléyìí ń sọ yìí kìí ṣe kí ẹ̀rí ẹ sọ̀rọ̀ ní ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ bàkátọ̀ èyàn sẹ̀ jẹ́ nìkan tó pé láàkẹ́ ń sọ wọn wọn tí ń sọ èdè wo ní wí lẹ́nu náà kápá jùlọ tí láàká ibẹ̀ kó tẹ́nìsì èyàn kẹ̀ máa pa àwọn gbólóhùn lẹ́nu ni pé ẹ máa bá wa mú kàlàmbà kàlàjàpá kàlàkè kí nínú àwọn orí tọ́lọ̀ wá ti fún wa ni orí pé a fẹ́ bí à ń rí bí ó wù wá láti bí ọlọ́run bá ń jogún ẹ̀ fún wa àwọn míì ń wá pé kọ́lọ́run bó jogún ẹ̀ fún àwọn ọlọ́run bí ìdáwọn lóhùn à ń bẹ lọ́hùn gbogbo ẹni tó wà lọ́wọ́ pé ọlọ́run dákun dá mi lóhùn jogún ọmọ fún mi á ah! ọlọ́dàkùn bá wa dá wọn lọ́wọ́ bá wa sọ ẹkún wọn bá a sọ dẹ̀rín bá wa sọ ìbànújẹ́ wọn bá sọ dídùnú ọlọ́run láhàúlà ọlọ́pọ̀ tẹ̀lé ìdí àti ilẹ̀ tọ́lọ̀ bá ẹ̀nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ̀ bá ara léra àwọn sáábẹ̀rẹ̀ àti gbogbo àwọn tọ́bà ti ẹ̀kọ́ sí tó di ọjọ́ ẹ̀sà lẹ́yìn eléyìí mo kí bàbá ọlọ́mọ mo sì kí ìyá ọlọ́mọ pẹ̀lú tọ́rẹ́ ilẹ̀ kó wájọ sí ààyè yìí aláwọ̀bá tó ṣe orí ìfún yí ọlọ́pọ̀ ní fi láyé bẹ́ẹ̀ la kí àwọn bàbá bàbá ọlọ́mọ ìyá àtàgbà ọlọ́mọ àti kí ìyá àyà ọlọ́mọ àti bàbá àyà ọlọ́mọ a kí gbogbo àwọn ọ̀rẹ́ àti kí gbogbo àwọn ẹ̀gbọ́n lẹ́ẹ̀dá kí àwa iye kan mọ̀lẹ́bí àti gbogbo àwọn aládùúgbò irú orí báyìí ọlọ́run bá lè kẹrẹ ọmọ yóò máa fi tìkí ẹnu kọ̀ọ̀kan wá ọlọ́run bá ti ń jogún wọn fún wa lọ́pọ̀ kejì ọlọ́run bọ̀bà lẹ́kẹ́ láyé ọ̀pá sábàbí yóò jọ jẹ́ sábàbí láti lè jẹ́ ká pàdé ara wa lálùjẹ́ náà iná huwa àdàjáre kàkọ̀dé rẹ̀ ọlá aláhàwọ̀lá wọlá kó wọ́n tẹ̀lé ìjà níwọ̀n bá àkókò díẹ̀ tí mo ní tí wọ́n tí wọ́n ní kí n fi sọ̀rọ̀ lé lórí mo tó tó wákàtí márùn-ún tí n sì ní ju ogójì ìṣẹ́jú lọ àbíkọ́ má tó bẹ́ẹ̀ àbíkó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ òun náà ni òkúkùnlẹ̀ àbìnà alẹ́lẹ̀ àdá tàbí òkúkùnlẹ̀ àwùlẹ́t alẹ́lẹ̀ wà nìdẹ́yìn ìwọ̀ àwọn ọmọ lórí àwọn òbí wọn ìwọ̀ àwọn ọmọ lórí àwọn òbí wọn ah yóò bá jókòó púpọ̀ náà bí mo ti sọ yẹn tí bá ń bí ẹnì kọ̀ọ̀kan wa pé kí ni túmọ̀ ọ̀rọ̀ yẹn ìwọ àwọn ọmọ lórí àwọn òbí wọn ọ̀gọ̀ọ̀rọ̀ ni ó ti Yorùbá yẹn jù ọ̀gọ̀ọ̀rọ̀ ni ohun tí ó lérò pé à ń wí ni pé kí làwọn ọmọ ṣe kí làwọn ọmọ gbọ́dọ̀ máa ṣe fáwọn òbí wọn ìdákéjì sí ìwọ àwọn ọmọ lórí àwọn òbí wọn ìdí ni ẹ̀ tó fà á pé kí Yorùbá yẹn lè bá kílíà àwọn máa sọ ní èdè ìgboro yìí ojúṣe òbí lórí ọmọ yóò filẹ̀ ara jẹ ojúṣe òbí lórí ọmọ eléyìn ọ̀dà rúnú làákàyè ṣùgbẹ́dẹ̀ ìgboro yóò bá ìgboro yóò bá àkọ́tọ́ gẹ́gẹ́ ni ká sọ pé ìwọ̀ àwọn ọmọ lórí àwọn òbí yẹni pé ìwọ̀ wo ni ọmọ jẹ àwọn òbí ẹ̀ táwọn òbí gbọ́dọ̀ pẹ́ ọmọ ó tó di pé wọ́n máa sọ pé ah aṣojúṣe wa lórí àwọn ọmọ wa ìwọ̀ ní apọ́ ṣùgbọ́n ọ̀kẹ́ tó ṣe kókó tó ṣe kókó tó ṣe kókó ní lásàlẹ̀ ilẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn ojúṣe èyí tí ò bí tó jẹ ọmọ ìyẹn àwọn ọmọ tá ń bí yálà ẹni ó jẹ́ bàbá ni àbẹ́ni ó jẹ́ ìyá kó tó di pé ó máa jẹ́ ó yìí òun ni ó ti wà ní fún ọmọ ṣáájú kí ni wá ní ìwà àkọ́kọ́ tó wọ́dọ̀ fún ọmọ rẹ̀ òun ní ẹni kọ́ wá ìyàwó gidi ìyàwó alálìbáríkà tí a bá fẹ́ fún ọmọ èèyàn ní ìwọ̀ ńlá tó jẹ́ ìwọ̀ dáadáa wáyàwó gidi bẹ́ẹ̀ ni wá ní ìdàkejì tóbi bá fẹ́ fún ọmọ rẹ̀ ní ìwọ̀ ìwọ̀ àkọ́kọ́ tí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ fún ọmọ ọkọ gidi ni ọwá bó láti àwọ̀ àwọ̀ ìyàwó gidi oúnṣọ́lọ́wọ́ bá ti sọ fún wa oúnṣọ́lọ́wọ́ bá jẹ́ oríwà pé tó ń ká olè mọ́rí á ní àrùbáyìn wọ́n máa ń fẹ́ àwọn obìnrin lórí nǹkan náà ó sì lé kalẹ̀ lọ ó ni ẹni sọ pé fásitì bí dẹ́ẹ̀tì tí lẹ́yìn bá ti yẹ̀dà ẹ̀sìn ní kí wọ́n ọkùnrin ó wò tọba fẹ́ níyàwó ọmọ bà kábàámọ̀ bẹ́ẹ̀ náà wà ní ìdàkejì o ẹni ọba jẹ́yàwó náà ọfẹ́ kọ́kọ́ máa wò pé ọkọ wà anzọ́m ah! máa wò pé áá ẹnìkan tẹ́ pé imá ń dẹ́ngẹ́ tí bá ń rìn lọ títí báyìí Masha Allah lẹ́pa ni imá ń dẹ́ngẹ́ ní títí tó bá gbé káàpù sójú báyìí fáàn ọmọ nílọ yẹn à má torí ẹ̀fọ́ tọ́ wọ̀ má sì torí tó wọ̀ kó lówó lọ́wọ́ pé yìí fáàn owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ó sẹ̀ tó pààrọ̀ mútu ẹ̀ sí i mútu mẹ́ta tún bẹ́ẹ̀ náà gbẹ àti ẹ̀ bá fẹ́ rí eléyìí lọ́kọ̀ àyẹ̀rọ kọfẹ́ nílẹ̀ Yorùbá wọ́n lè rí bẹ̀ pé ẹ̀rọ kọfẹ́ ṣùgbọ́n nùsùlámù lẹ́ lẹ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ Yorùbá jẹ́ máa ń sọ nínú ohun tó burú gan gómìnà ni pé kọlọ fẹ́ ọkọ tó ti dá fúnṣẹ́ kí wọ́n lọ fọ́kọ tó ti dá fúnṣẹ́ kò sí nǹkan kan tí ó tún wá mọ́ àlékún lókún ojú obìnrin yóò rí nǹkan yóò rí mẹ́wàá tí ẹ bá ṣe èsì tó bí bá ṣe èsì fọ́gbò lásán ọ̀rọ̀ tí ó jáde àá ah, ìwọ ọmọ gómú tí ẹ níjọ ń pé ike wọ́n fi bomi lé ti ní àdì ọ̀sọ́rọ̀ tọ́mọ obìnrin ò ní gbọ́dọ̀ kí lẹ́sà ah, ń O wo orí góòlì rí àríyá láti lọ mọ̀ ah, ọ̀rọ̀ ọmọ ni ọmọ gbogbo ọjà púpọ̀ ó ṣe pé kéèyàn ọ̀fẹ́ ẹni tó ṣe pé à ń tí obìnrin ọwá ah, ọmọ wa jẹ́ pé a ti ọmọ díẹ̀ díẹ̀ lọ́dọ̀ Yorùbá ni kí fẹ́yàwó tẹ́sí ẹ̀sìn ọmọ náà dáa

wọ́n lè yí tó lé lọ ní ṣe ṣe ẹ̀dá kí ló fẹ́ yí wọlé ṣe ní ah! ṣe rẹ̀ ọjá àwọn bóyá ọkùnrin ní nílá káyé iná lọ́fẹ́sẹ̀ gbogbo ṣẹ́ rẹ̀ ń dàwí ló ń sọ ọ̀rọ̀ ọba tó fẹ́ ká máa wo gbogbo nǹkan yẹn wọ́n ti sọ gbogbo ìṣẹ́ ti dí lẹ́yìn bá ti yẹ̀dá ẹ̀sìn ní òwò ó má bà kábàámọ̀ ohun tá máa ń wò ní ẹ̀sìn pọ̀ tá fi fẹ́ obì tàbí tá fi lọ́kọ̀ọ́ tí ẹ̀ bá jẹ́ nìkan tó yẹ pé ń fẹ́yàwó lọ́wọ́ lójú ọ̀nà ìyàwó wá sọ pé mo fẹ́ tọ̀ ìyẹn bá rí bọ́kẹ̀ bẹ̀rẹ̀ ni àti ìyà ó sì wọ pátá padà ó sì bò ó padà ìyàwó tẹ̀lé lélẹ́yìn náà ilẹ̀ àìlọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní làkejì lọ́kùnrin náà sọ fún ìyàwó ẹ̀ pé tó òun mo fẹ́ tọ̀ mẹ́ lọ́ba ní ẹjẹ́ lè gbà lọ́ba tọ̀ sí i ó sì tún bọ́ sòkòtò padà. ẹ̀sìn ilé ni ojú ìgbádùn torí pé ẹ̀sìn Islam tó yí epo èèyàn gbọ́dọ̀ tọkọ má tààbà lọ́dọ̀ Yorùbá gan wọ́n mọ̀ pé kèfèrí ní máa ń sí wọ́n mọ̀ mùsùlùmí á ah, kò sí a ní sọ pé bẹ̀ bá a rí àwọn láyé ń jù olùgbàgbé ìsúdó ìsẹlẹ́gbìn ara ṣùgbọ́n nù tó jọ wá lójú lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tí wọ́n kó kọ olórí lónìí wọ́n jẹ́ mùsùlùmí láti bẹ̀yẹn gan látẹ́ gan ẹ sì máa rí pé láwọn eléyìí ọ̀gbádùn ọmọ wa tó fẹ́ ọkọ tó fẹ́ fẹ́ yìí eléyìí lọ́fẹ́ tọ̀ ní òtí ẹ̀bẹ̀rẹ̀ omi lọ́gba ilé ìtọ́ lọ lọ jáde inú kẹta máa mọ ẹlẹ́sìn ni pé àsìkò owó tó ọmọbìnrin ó béèrè pé ẹ dákun àsìkò mú ló ti tó yìí mo fẹ́ kírun ẹ̀ẹ́n tí mọ́sálásí ló ti kí ní àdínlé ní ah, bá rí dìkẹ́ tó yẹ pé ó tẹ̀mí lọ́wọ́ kí n kí nlé ilé wọn ní káà àwọn obìnrin ó ti máa kírun ìwọ ọkọ tó bá kọ́ bá wù ìyàwó bẹ́ẹ̀ pàdé tí fún lọ́kọ́ tó fún fẹ́ kírun ọbọ̀ ọkọ̀ kò dúpẹ́ fọ́lọ́run pé alihamdulilayi òjíjà ló ń fẹ́ kí lára táwọn ìyàwó tí ń wá gẹ̀ẹ́ lélẹ́ bẹ́ẹ̀rẹ̀ wà lẹ́yìn tọ́jọ́ kọ tóhun náà gbalé bàbá ìyàwó lọ tásìkò òun tó tí wà gbọ́lókè tí bàbá ní ah, tí ò tí ó ah, dákun ọfẹ́ lọ kí wọn lẹ́ni láti tó máa bọ́rọ̀ lọ ah, ẹlọ́kíun ẹlọ́kíun ẹlọ́kíun ó yẹ kí alhamdulillah ẹni tó fọ́lọ́ ọba tọ́kàn ìmọ̀ fẹ́ẹ̀lẹ̀. Bí n kí àkọ́kọ́ tí ìrúkọ máa fi ń fẹ́yàwó ni torí ẹ̀sìn. Tí ìyẹn bá rẹ̀ pé jẹ́ pé ọkọ ní ẹ̀sìn la, ìyàwó lẹ́sìn la, à ìwò àkọ́kọ́ nù táwọ́kọ́ fún ọmọ wa. Ọmọ tí ń bọ̀ wá, ọjọ́ yìí pé ọmọ bẹ́ẹ̀ láti jẹ́ ẹlẹ́sìn tí ò ní jẹ́ lẹ́sìn ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn méjèèjì. Ṣùgbọ́n tí kẹ́bẹ̀ẹ́ jẹ́ lẹ́sìn, ìkẹ́lọ̀ jẹ́ lẹ́sìn, à ewu ń bẹ lóko olóńgẹ́ ló ń gẹ́gẹ́ gan fúnra rẹ̀ ewu ọ̀fẹ́ náà ọmọ ìyá wa lẹ́jọ́ mẹ́ta yìí eléégún lórí sọ́kọ́ ọmọ pé eléégún lòun fẹ́ níkẹyìn ló tó mọ̀ pé eléégún ni lọ́nà ẹ̀wọ́ òun kí mọ́lẹ̀ lé lórí wọ́n gbọ́dọ̀ yàtọ̀ sí pé bàbá gẹ́gẹ́ wulẹ̀ léégún ọmọ gẹ́gẹ́ tó lọ dé mi fún rẹ̀ àá dé ọmọge mọ̀ pé òun ti sinú léwọ̀ ìyàwó nke ń ọkọ ń ta kìíní sí èsù ń ta mùsùlùmí sí ń jẹ́ ṣe pé obì yẹn ti sin fẹ́ tóun gẹ́ mọ̀ pé òun sí ọkọ yẹn lódodo gbogbo kò lè jọra wọn kò lè jọra wọn rárá ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ ta gbọ́dọ̀ kọ́kọ́ fún ọmọ wa òun náà ni ká wá ìyàwó ká sì wọ ọkọ gidi bóò láti mọ̀ pé ìyàwó jẹ́ ìyàwó gidi ọjẹ́lẹ́sì bóò láti mọ̀ pọ́pọ́jọ́ kọ gidi ọjẹ́lẹ́sì ọ̀nà ọlọ́gbà kọ jẹ́lẹ́sì àwọn ọ̀nà díẹ̀ ní àwọ pé ànábì sọ pé àdúníyà mọ̀tẹ́ ànábì ni pé ilé ayé yìí àbí òdùn ni àtàrí ọba tí ilé ayé ìdún o tọ́lọ̀mọ́ bá fi àrísìkì tí ọba fi jẹ̀yẹ́ yà yẹ́yẹ́ ilé ayé ìdún o pé ọ̀tọ̀ ni wọ́n tó jẹ láàárọ̀ ọ̀tọ̀ ni wọ́n tó jẹ lọ́sàn ọ̀tọ̀ ni wọ́n tó jẹ lálẹ́ ọ̀tẹ̀ sí wàhálà tó fi ń rí tó nǹkan tọ̀ láti wà ńlẹ̀ fún tọ̀sẹ̀kẹ́ ti wà ńlẹ̀ fún èèyàn níbẹ̀ kú o ṣùgbọ́n tá ikú bóyá èèyàn ṣe wàhálà látàtàárọ̀ síbẹ̀ tí mọ́ èyí ti ṣe wàhálà ní ti ń lagi tàbí ní ti ń fún àpáta síbẹ̀ náà tí ọba lọ lé rọ̀lẹ́ ó lè jẹ́ pápó méjì náà ní mú lọ lé tẹ̀fẹ̀ àpò méjì ọ̀hún yóò tún fọ́ ọ́ndẹ́ náà ọ̀kadà ó sì fọ́ ọ̀kadà ọ́ndẹ́ náà wa tó ọ̀ndẹ́ ní ọ̀sẹ̀ fún lọ́wọ́ rẹ̀ náà àpò méjì ti ń kó lọ lé tó irú rẹ̀ máa ah, ilé ayé yìí ò tó kẹta ó kúrò ṣùgbọ́n pé ń jẹun tó wù kò tí ń tọ́lọ́ba fi kì í mọ́lẹ̀ inú ààrẹ kò sí rádẹ́wò kẹ́kẹ́ náà àwọn àdẹ́wò ilé ayé tọ́lọ́ba máa ń gbé kóyẹ̀ irú ẹni bí ọmọ pé á ah, ilé ayé yìí dùn níwọ̀n bá tọ́lọ́ba kó máa bàyẹ̀ ìjẹmọ̀ wà lọ́wọ́ ó sì máa jẹ́ àní ọba jẹ́ ńbẹ̀ ànẹ́bí sọ pé àdúnyá màtá ilé ayé yìí dùn wọ̀ pé irú màtá ìdúnyá ìmọ̀ra tó sọ̀rọ̀ ṣùgbọ́n tí ẹ bá fẹ́ gbádùn ilé ayé ìyàwó orin ni kéèyàn wá ìyàwó orin lábẹ́ péyàwó jẹ́ lẹ́sìn tán ìyẹn ni pé kíyàwó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ta gbàlérò ní pé kèése pé bóyá kọjá ní yunifásitì là ń sọ kèése pé bóyá kéwọ́ hákùrá kọ́ òun ní ẹ̀sọ́ bá wà ṣùgbọ́n kọ́ jẹ́ lẹ́kọ̀ọ́ ni pé kó ní mọ́ra kó ní wà ó sì tí ẹ bá fẹ́ bẹ́ẹ̀ ilé yẹn máa dùn

ìyàwó lágbájá aláìsàkà ìyàwó tẹ́bá débẹ̀ yọ́ máa fi ọ̀yàyà yọ́ máa fi sun yé o bí bá ṣe ń kẹyìn lójú yóò máa kẹyìn lọ́tù yóò máa ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ lọ́ba ń bomi wá ẹ̀dá kan má bínú àwọn yóò nísìnyí báyé mi jáde yìí ẹ̀ sì pè wọ́n ẹ̀jẹ̀ báyé pè wọ́n sí lọ́ọ́ gbogbo nùwánulẹ̀ ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ ẹ ṣe kíní ẹ ṣàwo ẹ ṣe ń gbọ́ wọn lójú níbẹ̀ wọ́n ní mú ah, òun àti lọ́bá yí pẹ́ níwájú kẹ́lùmọ́ bàbá jìnà kí wọ́n èdè wọ́n ti fẹ́ẹ̀dẹ́ ní ti wọ́n dé yìí pé pé àwọn ọ̀rẹ́ gẹ̀ ń wò pé ọlọ́mọ sàánú obì yìí ó tún dé bẹ́ẹ̀ ọkọ tún dé bẹ́ẹ̀ báyìí ọ̀rọ̀ tó dalé ìpàdé ọkọ rẹ̀ àwọn ọ̀rẹ́ ń sọ lójú ọkọ gẹ́ ọkọ gẹ́ sọ pé ah díẹ̀ lẹ́rí ẹ má gbàyàwó mọ́ mi lọ́wọ́ o dákun ẹ má gbàyàwó mọ́ mi lọ́wọ́ ń sọ o alhamdulillah sọ́nà bá tọ́jọ́gún ìyàwó fún mi kíyàwó lẹ́kọ̀ọ́ kíyàwó jẹ́yàwó orí nínú ohun tí ó jẹ́ kí ọmọ kárí ọmọ fún ní ìwọ̀ tó dáa torí pé ọmọ ọ̀pọ̀ ẹ̀kọ́ tó pọ̀ lára rú ìyá ọmọ ọ̀pọ̀ ẹ̀kọ́ tó pọ̀ lára rú bàbá bẹ́ẹ̀ tí bàbá bá ń jẹ́ oníwà tó dáa náà sọ́lá fún wa tó ti lọ mọ́mú wa ibn nínú kẹsàn fi ròyìn bàbá náà ni pé ìgbà tí ìyá rẹ̀ bí sọ̀fí ìyá ní ẹ̀lọ́kọ̀ ya Mam Ahmad ìgbà tí wọ́n bí ọ̀pẹ́ kò jìnà lè bàbá Mam Ahmad kú tí í ṣe Muhammad bin Hanbal Muhammad bin Hanbal tó jẹ́ bàbá Mam Ahmad bin Muhammad bin Hanbal ọ̀pẹ́ kò jìnà lókù ìyá ìwá wò pé ah ṣùgbọ́n kí bàbá tó kú mọ́kọ́ tó kú pé ah bí ìmáàmù Abu Hanifa ṣe jẹ́ nínú Iraq àti bí Imam Malik ṣe jẹ́ àfá nínú Madina mo fẹ́ jẹ́ kọmọ rẹ̀ ilé ọjọ́ àfá ọ àtọ́lẹ̀ tí bàbá tó tó kúnnù ìyẹn wá ní yáyẹ̀ jù tẹ́mi pé ah! tí bá fẹ́ fún ọmọ yìí ní ìwọ rẹ̀ ni pé tí má ọkọ yóò fẹ́ máa mú àtẹ́tẹ́ wá lórí ọmọ yìí tó lè má jẹ́ ó ráyè kẹ́kọ̀ọ́ ìyá sì pinnu láti má lọ́kọ ọ̀wá lọ́kọ títí tí màmá ọmọdún fi dàgbà tó fi tó rẹ̀ ó ní ìyá bá sọ pé tó mo fẹ́ rẹ́ ọmọ ọmọ mi ìrí ọmọ ìrí ọmọ níyàwó ìyàwó ní ẹba màmá ọmọdún ẹba sọ pé ha ìrẹ́ ìyá mi nígbà táwọn fámílì fi sọ pé kọ lọ́kọ kí lè tó fi lọ́kọ ó kò ní sọ fún mi ṣùgbọ́n àìsọ fún mi èmi ti gbọ́n tó fi lọ́kọ̀ torí mi mo gbọ́dọ̀ pé ìwọ̀ yẹn fún wọlé tèmi náà bẹ́ẹ̀ níyàwó ní ìsìn ah! ìfẹ́ ìyàwó tí ò ní jẹ́ pé ojúṣe ọmọ lórí ìwọ̀ yáà tí ó máa dìstọ́pù mi tí ó tún máa gbà lásìkò mi nínú àsìkò tó yẹ kí n lọ fọ́n òun yóò ní jẹ́ níyàwó ah! ìyá bí amọ́dù títí títí màmá amọ́dù pé tó fúdí ẹ̀là bẹ́mi náà ti bẹ́ẹ̀ ṣe é ìmáàmà amọ́dọ̀ níyàwó tí ìyá rẹ̀ ti kò lórílẹ̀ ayé ìgbà tí ìyá rẹ̀ tó kò lórílẹ̀ ayé ní ìjọ 40 years ló tó níyàwó ìyàwó tó wá fẹ́ ìyàwó wá ń gbọ́ nínú tẹ̀yà rẹ̀ ó tún wá rí lára ọkọ rẹ̀ títí amọ́dù pé nígbà tí ó bẹ̀ẹ́ fi tó bí aago méjì láì jí màmá amọ́dù màmá amọ́dù ti dìde every day ọgbọ́dọ̀ máa bọ́bá wọn á jẹ́ bí kẹgbọ́lọ́ ọyọ wò báyìí yóò rí pé tí yẹn nẹ́fìlà sọ́dọ̀ ọ̀nà bọ́bá yẹn nẹ́fìlà tí yóò máa pọ̀ tó máa fakọ̀rọ̀ á ní fọwọ́ padà sí ìjọ tẹ̀sí tóun ló ti rọ ọlọ́run náà rí amọ́kì tọ́wọ́ ọlọ́run débi báyìí débi pé mo sí ní bọ́ fẹ́ sùn ó jìnnà ó ní ọ̀rẹ́ ìyàwó mi ìyá mi lé ọrùn mi lọ́rùn bẹ̀rẹ̀ tí n bá sùn bá ìyá mi wà á di pé èyí ti gbogbo orúsùn bàbá rẹ̀ ti gbogbo orúsùn lò nínú òru wọ́n wá fi tréní mi wájú ọmọ mi lálẹ́ débi fọ́mọ padà ìyàwó padà ń sọ pé ah! ó mà ṣe kí n bárù ìyá aláìbáríkà yẹn o kí mi ní o kẹ́kọ̀ọ́ lára rẹ̀ kí n kẹ́kọ̀ọ́ tó já lára àwọn ìyá bẹ́ẹ̀ kí la fẹ́ sọ bí ọ̀rọ̀ yìí ni pé téèyàn bá jẹ́ nìkan tó yẹ kó níyàwó rẹ̀ tàbó ṣe kò ń gẹ́ ọkọ gidi ọkọ aláìbáríkà irú ẹni bẹ́ẹ̀ láti jẹ́ kí wọ́n pé ìwọ ọmọ wọn ò yí pé bèbè láìpẹ́ ojúṣe kejì lọ nínú ojúṣe tí àwọn òbí tí wọ́n gbọ́dọ̀ fún ọ ojúṣe kẹta òun náà ni pé gbàrà tọ́lọ́run bá ní pé tó afẹ́ máa wá súnmọ́ra wa láàrin lọ́kọláya nínú ojúṣe tí ọmọ ń retí lọ́dọ̀ wa ọmọ jẹ́ ní ibùdó ọ̀jẹ́ ní bó ṣe ìtọ́ ní mọ́wàá pàpàtà gbogbo ọ̀pá tọkùnrin bá ti fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ kọ́ máa sọ gbólóhùn yẹn lẹ́nu ọkọ ló ní gbèsè ìyàwó ìyàwó lè rán ọkọ ẹ̀ létí pèsè wí gbólóhùn yìí làwọn ọmọdé ní bí ṣe ìtọ́ ọ̀jẹ́ ní bó ṣe ìtọ́ ní mọ́wàá pàpàtà ìrẹ́ ọlọ́run ọba ò gbésù jìnnà sí wà tóun ta fẹ́ ṣe yìí ti gbésù jìnnà sí ohun tí à ń ṣe yìí tọ́lọ́run bá ní ọ̀dọ̀ ọmọ gbésù jìnnà sí ah àti làwọn ọmọ bẹ́ẹ̀ kó lọ́wọ́ ṣe ìtọ́ inú ìwọ̀ tí a jẹ ọmọ wa láì sí ìwáyé rẹ̀ òun ní ká máa pe gbólóhùn yẹn kódà àwọn olùmọ̀ sọ títí pé tíyàwó bá ṣe lóyún àní rò pé ebi mo táà retí náà ní lọ́lọ́run ti ṣe àníjẹ́ a máa wí mọ̀ wọ́n táà tíyàwó fi bímọ ni o torí pé ihun tó rọrùn gẹ́gẹ́ ni fálùjẹ̀nù bẹ́ẹ̀ ti rí ẹsìn lóyún yẹn náà ẹ lè jọ pàdé láàrin obìnrin kan náà ṣoṣo tí wọ́n bá ti ewì eji pàdé láwọn obìnrin kan náà wọ́n ga àtọ́ tí ẹ àlìjẹ̀nú ní ọdá àtọ́ tí ẹ òótọ́ ọmọ èèyàn ni ó fi bí ṣùgbọ́n àtọ̀ àlìjẹ̀nú yọ máa yíra tó bá gbé bá gbé rẹ̀ dé ń bọ̀ ọmọ bá dàgbà ló ń tí ọlọ́run ọba pé nínú ojúṣe tá a ti fún àwọn ọmọ wa ní ó tó dìbò orí láyé á ti làwọn kò lọ́wọ́ agbóhùn ṣẹ̀tàn ọmọ ò ní máa jẹ́ èèyàn bí èṣù èṣù bí èèyàn ọmọ ti là ń bí èèyàn kan bẹ́lẹ́ ní ọ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lónìí èṣù bí èèyàn ni wọ́n èèyàn bí èṣù tẹ́ máa wọ́n pé kí ló gbé mìnà tẹ́ bọ́bà tí bá ń jáde lẹ́nu ẹ̀gẹ́ máa wọ́n pé áá ẹni yé ṣe èèyàn lásán ìkẹ́kẹ́ ń gbénú ẹ̀ ẹ̀hún tí ń gbénú ẹ̀ náà lè ṣùn òun ṣe ìtọ́ òun lálùjẹnù lọ́jọ́ kìíní àlẹ́gbà táwọn òbí rẹ̀ ń pè lò rẹ̀ àwọn gbólóhùn yẹn bẹ̀wò sí wọn sọ wọn máa sọ́ngbà tí wọ́n súnmọ́ra wọn nínú ojúṣe ta tí àwọn òbí tí wọ́n di àwọn ọmọ wọn ni káwọn ọmọ tẹ̀ tó dáyé bákan náà nínú ojúṣe tí àwọn òbí tí wọ́n jẹ ọmọ òun náà ní pé gbàrà tó yún bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ inú kẹta àgbọ́dọ̀ lákẹ́kùn rẹ̀ òun ni pé ah gbogbo nǹkan tó bá ti ẹ̀wà liquid taari pé nǹkẹ́ yìí bí ìwòsàn lọ́jẹ́ tí wọ́n ní kó bí ọmọ àlò kódà kó jẹ́ ògùn èbò kẹ́ni tó fẹ̀jẹ̀ ọkọ̀ ọkẹ́ wo pé dàá sínú kọ́ọ̀bù kan kódà kó ní kó lọ́kọ́ ah, dàá sínú rẹ̀ padà ó pé bóbi yẹn ṣe ń lò yẹn ayé ọlọ́run ọba ń wọnú yẹn lọ kò ní jẹ́ kí ọlọ́wọ́ lórí ọmọ yẹn láíláí àwọn bàbá wa ẹ̀ǹtú ni wọ́n máa ń lò wọ́n ní káwọn ẹni olóyún wá gba ẹ̀ǹtú ṣùgbọ́n wà lónìí à ní bùkátà sí mọ́ à ní bùkátà sí mọ́ dípò tí yóò tẹ̀ máa ṣe wàhálà tẹ̀ máa kọ́ ní ohun tó pọ̀ yẹn kàá sínú lífíìtì tó wà lífíìtì tó jó lómi níyàn máa lò tó tọ̀ wọ́n máa lò ìwọ̀n táwa ti ní bùkátà sí lónìí jẹ́ àwọn lọ àwọn ní bùkátà sí ẹ̀ǹtú lánàá torí pé kéwú lẹ́nu tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àbí ni wọ́n máa kà ní wọ́n máa pẹ́ ṣùgbọ́n wọ́n máa kọ́ ọwọ́ wọ́n sì lọ ṣùgbọ́n wà lónìí àti kọ̀ǹkẹ́ láti kọ̀ǹkẹ́ ó gidigidi ṣùgbọ́n láti kàǹkẹ́ ọgbà wà náà bí láti kàǹkẹ́ wá jẹ́ nìkan sí pé ó ọkà nkẹ́kẹ́ sínú ohun tó wà liquid ọkà súrà kẹ́ kódà kó ní kó ọkọ rẹ̀ gẹ́gẹ́ ni súrà tó ṣífà súrà wòsàn súrà tó ọkọ ni sura ìwọ́sọ̀ lórí tí ẹ fẹ́ ti tí wá tí tí ìyàwó yẹn máa lò nínú àtàwọn èyàn fi ń sọ ọmọ yẹn kó lọ́wọ́ ṣẹ̀tọ́ nínú ìwọ̀ tí ọmọ jẹ wá ta gbọ́dọ̀ fún ọmọ yìí bákan náà nínú ìwọ̀ ta gbọ́dọ̀ fún ọmọ òun náà wá di pé ọlọ́run wá bá wa ṣe ọmọ náà wá dórí ilé ayé alhamdulillah ní nǹkan àkọ́kọ́ tó fẹ́ jẹ́ ká sí ọkùn ọmọ yẹn ni àtàní wọ́n fẹ́ jẹ́ ká jẹ dàbínù èso mọ́kà yẹn ká jẹ́ kúnẹ́kúnẹ́ lẹ́nu káwà túnṣẹ́nu ọmọ yẹn káfí ọrọ̀ ọmọ yẹn lẹ́nu kò sí dàbí nínú tòsí awọ oyin gidi oyin gidi káfọwọ́ tọ káyẹra ọmọ yẹn lẹ́nu kéré bá fọwọ́ gbó akẹ́jẹ́kọ́ dẹ́nu ẹ̀ ó ṣe pé nǹkan aládùn lọmọ yẹn kọ́kọ́ ọkọ̀ tèsí ń gbòdó orílẹ̀ ayé bákan náà káwà pèrú sí létí kó ṣe pé nǹkan àkọ́kọ́ mọ́ ọ̀pọ̀ máa gbọ́ngbò lórílẹ̀ ayé iná ẹni ọ̀hún pípẹ́ àwọ̀wọ̀ ẹ̀tùbọ̀rọ̀wọ̀ ẹ̀tùbọ̀ ọlọ́run bá tóbi jù lọ́wọ́ ọlọ́run bá tóbi jù lọ́wọ́ tàbí pé tán ọmọ yẹn gbọ́ sétí rẹ̀ àdísì wá pé ká pè òun sí etí ọ̀tún kásìkò ọmọ sétí òsì ìwádìí sì yẹn kò gúrégé èyí tó gúrégé ni pé ẹ pè òun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 tó ń bèèrè ṣe dáyé gbogbo wọn ń sọ lẹ́gbẹ̀ẹ́ wọn pátá sí ìwọ̀n ọ̀gbọ́n mẹ́rin èsì ní òsí ò tí sáǹfàní àti fèrè ló fi jẹ́ pé tẹ́ bá jẹ́ Yorùbá bàbá àti ìyá ẹ wá gbé ọmọ ilẹ̀ ọlẹ̀ Ìgbò ẹ̀yin sọ Yorùbá lẹ́nu ṣùgbọ́n àwọn ará Ìgbò ń dé àwọn ní ṣe ń fókè lékè pé ṣùgbọ́n rèé wúwo ọmọ ń gbá gbogbo ẹ̀ tọmọ bá dàgbà báyìí èdè Ìgbò ni wọ́n máa sọ pé sédè yìí tẹ́ jẹ́ tẹ́ bá ti sọ yóò bá lẹ́nu tẹ́ pé iná ń dáhùn lọ́hùn pé sédè rèé ọmọ dẹ́gbẹ̀ bá èdè Ìgbò ni wọ́n máa sọ ẹ̀yìn lẹ́yìn gbọ́ yóò bá ìwùn tọ́mọ ń gbọ́ títí lọ mọ́ sọ ìwùn tọ́mọ ń gbọ́ títí lọ mọ́ sọ torí pé ó ní àsìkò kan tí ọkọ̀ọ̀kan wà rẹ́kọ̀dì ó gbọ́dọ̀ kọ́kọ́ rìkọ́dù àwọn kẹ̀kẹ́ sínú etí tí ó bọ̀ sínú gbáyà kó tó sásìkò gbà tí ó máa sọ ṣùgbọ́n ọmọ dórí ilé ayé gbára ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọlọ́run ọba ò ṣeé fẹ́ dákẹ́ rí àwọn mẹ́ta náà lọ ànẹ́bì náà lọ sọ sọ́lọ́ lọ àlè ọ̀sán kódà ní yóò sínú wọn ọ̀sán òdì gan nú wọn pé ọmọ dórí ilé ayé ó ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nínú wọn lànẹ́bì wa ń sáré sọ̀látọ̀ sọ́láwọn wà tí wọ́n ń pè ní Jésù wọ́n bí báyìí ọbẹ̀ sí sọ̀rọ̀ wọ́n bí báyìí ọbẹ̀ sí sọ̀rọ̀ tó nínú oore tọ́lọ́wọ́n bá ṣe fún àwọn mẹ́ta yẹn nù ṣùgbọ́n lẹ́yìn àwọn mẹ́ta yẹn kò sí mọ́

kájọ máa sọ̀rọ̀ jómi tó rọrọ̀ bàbá àtìyà kí là lè so kọ wọ̀nyí èmi wò pé jẹ́ aṣọ ló kọ báyìí tí ìyá náà bá ní ìjà ọ̀tẹ̀ mi lọ́rùn tí bàbá bá ní pé ọkọ̀ tí mo fẹ́ sọ ní ìyá ní èmi ọ̀fẹ́ ọkọ̀ tó mi láìkì ni tí bàbá bá gba ọkọ̀ tìyá yẹn bàbá lè gbà pé jẹ́ aṣọ ló kọ tí wọ́n mú yẹn ṣùgbọ́n bàbá mú ọkọ̀ tí ẹ̀ pé ọkọ̀ tó mi fẹ́ sọ ní ìyàwó pé ọkọ̀ tó mi fẹ́ sọ ní ìyá ní ọ̀tẹ̀ ìbàkó ọkọ̀ bàbá wọn èyí tí bàbá mú yẹn lọ tí wọ́n bá ti fẹ́ di pé fàǹfà ń bẹ láàrin wọn tó wọ́n bí ọmọ obìnrin ìyá ló wọ́n sọ ní gọ̀níyà bàbá sọ pé o sọ ìjà ni mo fẹ́ sọ tàbí ìyá ló wọ́n sọ ní rọ́wíyà bàbá ló wọ́n sọ ní ọ̀rọ̀ wájọ ọmọ ẹ̀yọ̀kẹ́ náà ni kí ṣe nílẹ̀ láti ọmọ yóò step aside yóò step down fún bàbá ètò ọwọ́ alẹ́ lọ́mọ sọ pé tàbá bí mi tèmi ní ẹjọ́ sọ ní bàbá sátidé tí bàbá láàmù tí bàbá ní kó mú kọ́ wọlé inú wọn fẹ́ fún wa ni pé ká so ọmọ wa lóòkọ́ tó dáa ká so ọmọ wa lóòkọ́ tó dáa àwọn èèyàn lónìí táìtù ni wọ́n ń so ọmọ ẹlòmí oye ah tí bá ti bí ọmọ máa sọ ní mẹ́fà mẹ́fà ni máa sọ táìsù ní mẹ́fà àti yẹn ni pé wọ́n kó àwọn kẹjọ ló di gbólóhùn yẹn tí ìgbé olóhùn sọ mssl ah, ah, kèésù ó kọ ti táìsù táìsù padà bí ó kọ ní pàdé ó kọ ẹgbẹ́ inú tá a máa fi ń wó kọ òun náà ni ó kọ ọlọ́run àwọ́kẹ̀ fi ábùdù sí tàbí ámọ́tù kí táwọn bàbá wa ti ṣe mistake tàwọn tún ṣe lónìí àwọn bàbá wa wọ́n lè ò pé bọ́yá nígbà táwọn ìsábà fábùdù sí gọ̀níyù gọ̀níyá àzízù àzísá báwọn ti ń sọ ọ́nù bọ̀ tí gbà tí pé ké wò tó nǹkan gbà wọn ọmọ ni o ṣùgbọ́n lónìí ọgbẹ́ sọ gọ̀ní abdulgọ̀ní ẹwà bíbejì ọ̀kẹ́jọ́ bíi amọ́tò lọ́gọ̀ní amọ́tò ẹrúsìn náà méjèèjì ẹrúsìn ọlọ́run ọba lọ́kùnrin ẹrúsìn ọlọ́run ọba lóbìnrin ó kọtẹ sọ yẹn ọ̀bọ̀ ọlọ́rọ̀ adọ́gọ́lé amọ́tòlùbọ̀lẹ́ tòmíyàn ó ti sọ ọ́nà nínú àwọn ókọ ọlọ́run kìí ṣe gbogbo ókọ ọlọ́run là á máa ń fi ábùtù tàbí amọ́tù sí o ọ̀pọ̀lọpọ̀ ò túmọ̀ bẹ́ẹ̀ o nínú ókọ ọlọ́run ọba ní alimotaka bẹ́ẹ̀rọ̀ má fà ábùtù sí ókọ ni o yóò le o nínú orúkọ ọlọ́run ọba ní alìjàbáà má fi àmdù sí o yóò lè díẹ̀ o nínú orúkọ ọlọ́run ọba ní àdọ́ọ̀rọ̀ má fi àmdù sí o yóò yí o nínú orúkọ ọlọ́run ọba ní alìmùmí pábó olùpá má fi àmdù sí lè ní pé àtùlìmùmí ló kọ ọmọ mi láwùjọ dákẹ̀ wá wà àwọn ọ̀bọ̀ gbé àmdù kó bẹ̀ jẹ́ táwọn òbí ẹ jáde tí wọ́n rí bó ti pèèyàn mẹ́fà lọ tánà táwọn èèyàn yí kalẹ̀ wọ́n ní bùnmí sí lọ pa ó kọ lóró ọyẹ ọlọ́run ọyẹ àwa ọlọ́run ọba lọ́gbọ́ olùpa ṣùgbọ́n kò sí ìdára lè pàjú kápá díẹ̀ kápá kágbàgbòtẹ̀ lọ ṣùgbọ́n tàbí ti wá pé èèyàn ní abdulmumin tọ́bẹ̀ẹ̀ ń pààyàn àwọn alásọ́ lóókọ tí ọ̀yẹ́ ká sọ ọ́ abdul-jabbar ìtumọ̀ jabbaru ni ẹni tó ṣe pé olùṣègbéraga àwọn orí jabbaru ọ̀hún bá bẹ̀rẹ̀ sí lọ ní títí lọ́bá gun orí èyàn lọ́káwọ́ sí èyàn níwájú ẹnìkan pọ̀ jókòó lé lẹ́yìn ọwọ́ káfẹ́ lòun bí rìn lọ jàbáwì ní yẹlò àwọn kọ̀ọ̀kan bẹ̀bẹ̀ ṣùgbọ́n abdulrahman abdulrahim abdulwahab abdulaziz abdulwahab abdulfatah àti bẹ́ẹ̀ lọ́nà àwọn abúyẹ àwọn ọkọ̀ yẹn àkókọ tó ṣe pé ó yí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó yẹ wá pẹ́kí ìnáà gbogbo ọkọ̀ ọlọ́wọ̀n ọba lọ́yọ́ lọ ṣùgbọ́n nínú rẹ̀ táwà bá lò ó sì ṣe kó hun wa ó kọ́ sì máa hun yìí làwọn olùmọ́ fi sọ pé ẹ̀ṣọ́ ókọ àwọn ọmọ yín ló kọ dáadáa ó ń ṣe ọlọ́wọ̀n ọba ní pé ẹ̀ṣọ́ ókọ àwọn ọmọ yín ló tó dáa torí pé náà wọ́n fi máa pè wọ́n lọ́jọ́ gbìyànjú kìyàmọ̀ ó kọ́ wọn àtọ́kọ bàbá wọn bó ti wà ní ìsìlámù àwọn olóògùn ni wọ́n máa béèrè ókọ ọ̀yà àwọn olóògùn ni wọ́n béèrè pé kí ló kọ ìyá rẹ̀ àwọn lálùjẹ̀ nínú ṣùgbọ́n ní islam ó kọ ìyá ni ó kọ bàbá ni ó kọ bàbá mẹ́lì yẹn máa ń jẹ́ tí ó fi díjọ́ ìwé àlùkè yára wọ́n máa sọ pé tó tọ̀sí yíyá bí ń tú ọdẹ akọ bàbẹ̀ bí Aisha bó ti fi ànẹ́bì tó sallallahu alaihi wasallam Aisha bí ń tú àbúrẹ́ bàbá ọkọ bàbá rẹ̀ fàáfímọ̀ náà fàáfímọ̀ ìtú Muhammad ọkọ bàbá rẹ̀ àwọn ìbò ni wọ́n hẹ̀wà léèmọ̀ ni wọ́n fi ṣe pé tóbi ìbéèsè lọ lé ọkọ sọ́ọ̀nì ìmọ̀ ọkọ rẹ̀ ni wọ́n máa jẹ́ kódà ẹni tí ọba ṣe ṣe bẹ́ẹ̀ owó kí ó dínkù nú owó oṣù ni wọ́n máa pè mí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe jẹ́ ọkọ sọ́ọ̀nì ìmú ọkọ rẹ̀ mrs wọ́n ti wọ̀ wó ti lọ́kọ ni ṣùgbọ́n jọ ọmọ bàbá rẹ̀ ọyà máa jẹ́ Messi ẹ máa wọ alábòsí wọn o Ìyábọ̀ Ọbásanjọ́ Ìyábọ̀ Ọbásanjọ́ ọ̀nà ilé ọkọ ó ti mọ̀ pé <laughs> tóun bẹ́ pa Ọbásanjọ́ rẹ̀ òun tiẹ̀ ní mòkò lòun lọ́yọ̀ ọwọ́ adọ́gbọ́n ti fún rẹ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ èlò ọwọ́ àfọkọ̀sọ́ ni mọ́kọ rẹ̀ sí kẹta bó ti ẹ̀ká wọ̀rọ̀ bá àwọn obìnrin ọmọ àṣẹnu má fọkọ̀ bàbá rẹ̀ ń lé ọkọ̀ kí ni wàhálà rẹ̀ bó ṣe ń jẹ ẹbọ nígbà tó ti wọlé zùkú máa jó kọ rẹ kókọ bàbá rẹ wá fọwọ́ sọ ni ìmọ̀ rẹ síwájú tí kò sì kẹta ẹjọ́ nìkan kẹsàn-án lé mọ àwọn ọmọ pẹ́sí wọn dá sí fúnra wọn wọ́n wá torí tọ́rọ kọ́bọ̀ bóyá ó ní 4,000 tí ó máa fún lówó oṣù lọ́wọ́ torí ẹ̀ pé wọ́n so kọ bàbá rẹ̀ lá ìwọ̀ níta sí lọ ni pé ìwọ̀ tí òbí tí wọ́n jẹ àwọn ọmọ òun ni ká sóókọ ọmọ wa lóòkọ tó dáa ká sóókọ ọmọ wa lóòkọ tó dáa ọjọ́ táwa máa ń sóókọ síwájú ká tó bí a lè sísọ lọ́jọ́ táa bí a lè sọ a sì lè sọ lọ́jọ́ eré kejì báyìí tá a sóókọ ọmọ wa yóò mọ̀ sàdé lọ́jọ́ kejì gbogbo wà láwọn sàlàyé pé àwọn bàbá wa máa ń sóókọ ọmọ lọ́jọ́ kẹjọ ìdí tó fi ń sóókọ lọ́jọ́ kẹjọ òun náà ni pé màlìkíyà là ń lò ń bí lọ́dọ̀ máa Malik òun ò pé ta bá ṣe kí ká má ka ọjọ́ yẹn mọ́ ṣùgbọ́n àwọn máa mẹ́tẹ̀ẹ̀ta sọ pé kọ̀lọ́rọ̀ ọlọ́ àwọn ọgọ́rọ̀ yìí ọjọ́ yẹn náà lọ́jọ́ yẹn nínú àdámọ́ wa lẹ́sìn ní lódodo ọjọ́ yẹn lọ́jọ́ yẹn lódodo tí sọ lónìí pé tó gbogbo ẹ̀yàn ọmọ ọ̀tẹ́yìn ọjọ́ méjì òní láago mẹ́sìn àárọ̀ ẹ gba wọn one million níjọ́ méjì òní tààtì ìka ọ̀sẹ́ni tí ọ̀sẹ́ni jẹ́ ọlọ́njọ́ mẹ́jọ yẹ ló jẹ́ pàwọn bàbá wa náà tí wọ́n bá ń so kọjọ́ kẹjọ wọ́n kà nínú kútúbà pé à ń so kọ ọmọ níyà ọmọ tàbẹ̀yìn ẹni tí ọba wa tún yóò bọ́ sọ pé à ń so kọ lọ́jọ́ kejì òní tó ń kà sí kẹjọ wọ́n fi gbólóhùn kò tún gbólóhùn yẹn nínú kútúbà wọ́n kà sí ti àwọn àtúnṣe tó ipa fẹ́sẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa níjọ́ keje ní ká so kọ ọmọ wa akálẹ́sẹ̀ tí mọ́ gúbì bẹ́ẹ̀ ti lù àti kí wọ́n mọ́ gúbì tẹ́lá bímọ àti kúrò nínú ọjọ́ yìí nínú ṣẹ̀ríà àti bọ́sọjọ́ kejì nínú ṣẹ̀ríà o ọjọ́ yẹn ti lọ ni lẹ́yìn mọ́ gúbì báyìí àti mú ọjọ́ tí ń bẹ wájú wa ẹgbẹ́ tàbí ṣe kí mọ́ gúbì tó ní ìtàn àti mú monday nínú ṣẹ̀ríà alẹ́ monday ní alẹ́ tàbí ẹbá pàdé kìí sálẹ̀ sunday ṣùgbọ́n tá a bá sábà lọ́dọ̀ tí wa nígbà máa ń pè ní alẹ́ sunday ṣùgbọ́n alẹ́ monday nínú ṣẹ̀ríà alẹ́ ṣáájú ọ̀sán alimohe ká so ọkọ̀ ọmọ wa lóòkọ̀ tó dáa inú nǹkan tí ó ní ojúṣe wa òun ní ẹ̀ní ká fá irun ọmọ wa tún láti ní káfàwọn ọmọkùnrin ọ̀lájàmbákànú káfàwọn ọmọkùnrin irun ọmọ obìnrin ní ọjọ́ keje tí káfà àbí ẹmọ́fà aráwọn olùmọ̀mí gan ní pé kánáfà aráwọn olùmọ̀mí gan pé káfà ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù indi lọ́dọ̀ mi ẹ̀jẹ̀ àbà lẹ́yìn jẹ́ ẹ̀ká máa fà mọ́ irun ọmọ obìnrin a máa ń fi ilẹ̀ má mọ́mọ́ rẹ lọ lé lọ sùkú tí wọ́n ti ní kó máa lọ fa orí ò pé ọmọbìnrin rárá gbogbo ẹwà rẹ̀ ní fádà gbogbo ẹwà rẹ̀ ní gẹ̀dà àdámọ̀ ọ̀rọ̀ ọmọbìnrin ní kó máa fi soge láti kéke kó gèèyàn mọ́ ọlá tó bá dàgbà jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin oge àtọwọ́dá ni wọ́n ń lónìí torí gbogbo ọmọ ọlá láti kéke

ìwọ̀n gùn dé ibi ìtẹ́ wọn sálẹ̀ wọ́n bá yà àfẹ́yìn pọ̀ wọ́n ṣe dì pọ̀ wọ́n ṣe kó wọ́n wá pàkẹ̀ àwọn máa ń pàkẹ̀ ní pàkì yẹn ni wọ́n wá ṣe lọ́sọ̀ tọkọ wọn fi máa wò wọ́n tí wọ́n fi tọkọ tí ó fi máa wo ọkọ wọn ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ní irú iye tó bí lọ púpọ̀ ó ṣe é dì ó ṣe é kó méjèèjì tí wọ́n gbé fóbi náà ni ẹlẹ́ẹ̀kẹta ní pé tọ̀ bá ti é kó lọ bá ti é dì yàá kábẹ̀ yàá kábẹ̀ má jẹ́ ọta kókó tí wọ́n tó jó bí ọpá kẹ̀ síbẹ̀ ẹlẹ́kẹta tó tún lè ṣe ni ṣùgbọ́n gbogbo yòókù táwọn obìnrin ṣe lónìí ibi jẹ́sí ọlọ́run bá lànẹ́bí pé ànẹ́bí ń pé láàánà lọ́rùn lè wà sílẹ́tẹ́ wọ́n ní mùsùlùmí òsìlá ibi jẹ́sí ọlọ́run bá kọ́ máa bá gbogbo obìnrin tí bá ń fi irun kúrun tàbí ń fi nǹkan ẹ̀mí kúrun àtẹ́ntí bá dí ṣe ibi jẹ́sí ọlọ́run bá kọ́ máa bá àwọn méjèèjì ibi jẹ́sí ọlọ́run bá kọ́ máa bá àwọn méjèèjì látòrí àwọn ànẹ́bí wa Muhammad

ti jáwìjà ọkọ̀ ọ̀kẹ́ tí ti já káàkiri ṣé kábà fi irun bí ìkun kó fi nítumọ̀ àbí káwọn lè fa akó mẹ́kù bẹ́ẹ̀ ló ń ṣe ọlọ́run bá sọ pé láà láàánà lọ́wọ́ lè wà sílẹ́tà wọ́n lè mọ̀ sí tọ̀wọ̀ sílá àwọ̀kàwọ̀kà ibi jẹjẹ ọlọ́run bá kọ́ máa bá obìnrin tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ àtẹnitọ́ bá bá ṣe ibi jẹjẹ ọlọ́run bá kọ́ máa bá wọn ìdí nìyí tó fi jẹ́ pé lóòjọ́ keje tàbá ìfẹ́ fáwọn ọmọ obìnrin tán káwọn olè fàmọ́ rárá kódà ká lè bá mọ̀ pé ká má fàmọ́ rárá ni tó bí bá lọ sí hajj báwọn ọkùnrin báyìí ó kí wọ́n ọ̀pọ̀ tó kí lábáwọ́ sí jẹjẹ ọkùnrin ọfà ni o tí ọlọ́run bá ní pé rọ́ṣìmọ̀ lọ́hùlẹ̀ dákun bá ń kẹ́ gbogbo ẹni tó bá fáwọn rẹ̀ ní hajj àwọn sàbí tó wà ń bẹ̀ ọmọ wọn la tẹ́lẹ̀ wọ̀nyí fáwọn wọ́n ní pé wọ́n ní mo kọ̀ sírí ní ya Rasulullah àtẹnubà ọ̀rá rẹ̀ kù náà ń sọ ọlọ́run ọba ọ̀dáwọn lóhùn ó tún tún sọ ọlọ́lẹ̀ kejì rákìmọ̀ lọ́wọ́ ni mo àlèkí ìrẹ́ ọlọ́run dákun bá ń kẹ́ gbogbo ẹni ọba fáwọn rẹ̀ ní hajj wọ́n ní àwọn sàbí sọ pé wọ́n ní mo kọ̀ sírí ní ya Rasulullah àtàwọn tó bá rẹ̀ kù náà àwọn ọkùnrin là ń sọ yóò wọ́n fẹ́ fa ó ń sọ ọlọ́run bá tuntun sọ ẹlẹ́kẹ̀ sí pé ọ̀ṣì mọ̀kùnlọ́wọ́ lè mú hálẹ́kẹ̀ ọlọ́run dákun bá ń kẹ́ gbogbo ẹni ọba fáwọn rẹ̀ ní ajé o tó gbé tí a bá ti parí iṣẹ́ ajé lóòjọ́ ọdún léyá táwa ń sọdún bí lára aṣẹ́ ajé òṣè lóòjọ́ ọdún yẹn òun ni pé yọ fà wọn yẹ tó gún wọn ti gàrà fálànà rẹ̀ tó wọ́n pẹ̀rẹ̀ lónìí wọ́n gé kẹ́nẹ́ ọwọ́ àtẹ̀lẹ̀ wọ́n fa wọn orí kákẹ́nẹ́ wọn lọ ṣe tọ̀wáfù ẹlẹ́ẹ̀kejì táà pé ní tọ̀wáfù lẹ̀ tọ̀wáfù lè wọ́n lọ sí tọ̀wáfẹ́ lẹ́yìn tí wọ́n bá rí pé ń jọ yẹn ni ní tọ̀wáfẹ́ tó bá rí pé wọ́n lè sọ́jọ́ kejì wọ́n lè sọ́jọ́ kejì torí fún máa ń le ọ̀tọ̀ níbi tí wọ́n wà ọ̀tọ̀ níbi wọ́n ti lọ sí tọ̀wáfẹ́ wọ́n padà sí gbọ́kà padà tí máa ń sábà le ó dàbí kí yẹn gbé ara síbi ìlọ ọ̀pá kó padà tó máa ń le ẹni ọba rí ṣe fálẹ̀ ọ̀dà ẹni tí ọba rí ṣe àyè ń bẹ fún kọ́sọ̀ ìjọ kẹta. alimohe ó ń ṣe ọlọ́run ọba sáàdúrà fáwọn ọkùnrin ṣùgbọ́n pàdé ó tọ́ta àwọn obìnrin àwọn obìnrin bèèrè pé oúnjẹ ọlọ́run kúrò láwọn òṣìṣẹ́ ti wà oúnjẹ ọlọ́run bá ní pé kí wọ́n má ṣe é bá kẹun ihun tí wọ́n ṣe ni pé orí ọmọ ní kàráì orí ìkàráì ni kí wọ́n rọra ré kí sọ́ọ̀tì wọn rọra ti gé orí ọmọ ní kàráì ni wọ́n kàrọra gé kó ń wọ́n rọra gé kó lórí irun yẹn lọ orí ọmọ ní kàráì ọ̀sẹ̀ o ní ti ìjọsìn ẹ̀wọ̀n bá níbi ṣe múra níta àwọn ọkùnrin tó níbi táwọn obìnrin wọn gbọ́dọ̀ ṣe ẹwà jẹ́ owó àwa lónìí ìkú onítàn níbẹ̀ gbogbo àwọn ọmọ tí ń lọ bẹ̀ wọ́n parí ọ wà lọ́wọ́ ohun tí ètò èyí kí ṣubú ní owó mi àti mo mọ̀ lọ rárá kódà kó ṣe pé èbòlí ń kọ wọn ọmọ obìnrin rẹ̀ wọ́n parí bẹ́ẹ̀ náà wà láwọn Christian school St John St Mary wọ́n pa orí ọmọ ní àwọn òtútù lẹ́yìn ṣètọ́nà yìí ẹ wà máa wò pé ọmọ ọkùnrin lélẹ́yìn ní àbọ́mọ obìnrin ẹ bá rí ẹtí létí rẹ̀ lẹ́tọ́ mọ̀ pípò obìnrin ni o lérí ẹ̀ṣẹ́ kóńdó tó yìí lẹ́yìn sọmọ tó fẹ́ fi bọ̀ ìsà àwọn tó bá fẹ́ bọ̀ ìsà lóbi wọ́n pa orí ẹ̀kú tó gbé orí ẹ̀yí tó ti máa ń se ilẹ̀ Yorùbá ní ṣùgbọ́n Islam ọmọbìnrin lẹ́ ẹ̀fìn orí ẹ̀lẹ́ ni o òun ni ó máa ti sọ̀sọ́ títún a máa ń jẹ́ torí ọmọ yìí ó pé ọmọ ní brain ọmọbìnrin tẹ́bá fẹ́ jí kọ́mọ ṣàfún brain dẹ́wọ̀ lẹ́yìn jọ tẹ́tí fáwọn rẹ̀ dẹ́wọ̀ ó rí pé náà ọmọ tí ó ṣàpù lóbìnrin lọmọ tó bá ṣe bẹ́ẹ̀ fọ́ wa ẹ má gé orí ẹ̀ orí ọmọ yìí ó pè gan-an ṣùgbọ́n à ń fáwọn orí rẹ̀ ẹ̀ ń kú lọ́pọlọ díẹ̀ díẹ̀ tẹ́jírí bà ní o lè dẹ́wọ́ ó rí pé bó ṣe bà ní títí mọ̀ bẹ́ẹ̀ ń bi tí aṣòfin bá ní pé ká ṣe nǹkan báyìí ká é ṣùgbọ́n abẹ́rẹ́ ṣe ti wá ọ̀pọ̀ ọ̀rọ̀ láàbà ń bẹ̀ ìsíkọ̀ zero ń tábà ń bẹ̀ lọ ọlọ́gbọ̀bà lè kẹ́ ọkọ̀bà bójú fáwọn ọmọ wa nínú àwọn ojúṣe tí òbí gbọ́dọ̀ fún ọmọ rẹ̀ òun náà ni pé ẹni tó jẹ́ ìyá ó fún ọmọ lọ́mú ó fún ọmọ lọ́mú mu dáadáa ó kéré pin pé àti ẹ̀wà rírú ẹ̀rí ó fún ọmọ lọ́mú fún bí ọdún kan ó mà dáa tọ́bá lè fún ọmọ ẹ̀ lọ́mú kó ti jẹ ọdún méjì àwọn adéká fún ọmọ lọ́mú kó ti ọdún méjì kí torí pé àwọn ìyá mi bẹ wọ́n máa ń fún ọmọ ọlọ́mú di ọdún méjì wọ́n dà àwọn mi máa ń lé lọ́dún méjì ṣùgbọ́n ọmọ yẹn tẹ̀ mú ọmú yẹn ségesège ni pápá nílò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń bẹ lónìí ségesège ni wọ́n fọmọ ọlọ́mú ségesège ọmọ sunkún ẹ̀ẹ́dẹ̀kùn òfìlẹ̀ ọlọ́ndì ẹ̀ wá fọmọ yìí lọ́mú yìí ń bọ̀ wá wá fọmọ yìí lọ́mú á ní yóò tún dígí ní ó tún ti lọ tọba mọ̀ pé ó fẹ́ fún ọmọ rẹ̀ lọ́mú tọ́wẹ́ jẹ́ wúlò tí ó lágún ah! ọmọ yẹn mú mú yẹn nù àdìsí irú ọmú báyẹn kọ́ ọmọ máa mú lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kọ́ máa mú kán lọ́wọ́ ìyálẹ̀ta kọ́ máa mú kán lọ́sàn gẹ́gẹ́ kọ́ máa mú kán kó tó sùn lálẹ́ tàbọ́wọ́ òru ọmú ọwọ́ òru da púpọ̀ jù fọ́mọ tí ìyàwó jí níbi tú tó wá gbé ọmú fọ́mọ tí ó sì gbàbẹ̀ sùn lọ́ntì ẹ̀ ọmọ ọkẹ̀ máa mú ni láàrin two hours bíbí fọ́ ọmọ mú mú lọ irú ọmọ yẹn onírọ̀hún fún kọ́ máa jẹ pápá tẹ́ ẹ máa mu súùtì bisikíìtì tọmọ yẹ yàkuyà lónìí ṣe gbé ẹ ní mọ oúnjẹ tọmọ ń jẹ lójúmọ́ gẹ́ ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ títì sí títì sí ọmọ yẹn ìjẹkújẹ rẹ̀ ọ̀pọ̀ tó bá dàgbà nǹkan kínkìnkì ni ó máa jẹ nǹkan kínkìnkì tẹ pé nígbà tí ní tá ń jẹun gẹ́nu ṣẹ̀rí àá ah! ìyàwó ẹ́sà sọ pé àdádálẹ̀ tí wọ́n kọ́kọ́ dálẹ̀ lẹ́yìn ànẹ́bì lẹ́yìn fún ànẹ́bì ìsó oúnjẹ méjì jẹ mẹ́ta jù lójú ayé ànẹ́bì oúnjẹ méjì nílà oúnjẹ oúnjẹ ìyálẹ̀ta àtàtà alẹ́ bàbá kí mọ́tún bìtẹ̀ lọ́kọ́ fi wá pé àlè àṣà abúlẹ́lẹ́ iṣẹ́ oúnjẹ alẹ́ máa ń ṣáájú ìṣáyè ṣùgbọ́n àwa ta ti jẹ tọ̀ pẹ́pẹ́lẹ́ àríkí ọjọ́ dágún mẹ́sàn-án mẹ́sàn-án bá tọ́gún mẹ́wàá bá lọ sún ọtọ́ jẹun ṣùgbọ́n lásìkò tí wọ́n wọ́n jẹ̀ wọ́n sì lọ jẹ́ kan ní lẹ́yìn mọ́gòjì táwọn sí ń jẹ́ ẹnu o ṣùgbọ́n inú iṣẹ́ tí máa ń ṣe ni pé tó ń jẹ́ bẹ́ẹ̀ ti pọ̀ yòmí ìtọ̀nà àjò tí máa ń fa ìmọ́lẹ̀ ọkàn ìmọ́lẹ̀ ọkàn bákan náà yòmí ìtò dẹ̀kà tí máa ń pa ọpọlọ oúnjẹ máa pa ọpọlọ alimohim afẹ́jẹ́ fún àwọn ọmọ wa lọ́mọ dáadáa tàbá lè gbìyànjú ọdún méjì àárìkọ ọmọ yóò nílá àkàrí kò sì ní kálòlò ọmọ tó bá mú fún ọdún méjì kò ní kálòlò ọmọ yóò ní kálòlò kálòlò kọ̀kọ́ kó onú tẹ̀mí ayé ẹ̀ tí ọmọ wá sọ lẹ́ẹ̀mejì tí ọmọ sọ lẹ́ẹ̀mẹta kó tó di pé yóò rẹ̀ sí ọ̀rọ̀ mi lá kìí ṣe pé yọ máa wá jẹ wọn ó máa jẹjẹ kú jẹ torí pé ohun tí ìyá bá ń jẹ ni wọ́n fọmọ mu ihun tí ìyá bá ń jẹ yọ fọmọ náà lọ máa bá sọ́dọ̀ ọmọ náà wọ́n fẹ́ ní kí bàbá ní o fún ìyá ló ń jẹ dáadáa fọ́ọ̀mù nínú àwọn ojúṣe tàwa fẹ́ fún àwọn ọmọ wa tọ́mọ wa bá ti ń dàgbà kájé fún wọn mọ̀ ọ̀run kí ọjọ́ ló ti lọ o fún wọn mọ̀ ọ̀run kí alìmọ̀ àwòládà fún bí sọ̀lẹ́ẹ́tì wọ́n máa bí náà sábà àlẹ́bì ní pé kọ́ ọmọ yín ní òun kí tán bá ti pé ọmọ ọdún méjì káti máa kọ́ wọn ní òun wàdìrì bó hùn máa lé ihe wọ́n máa bí náà láàṣì ẹ máa lù wọ́n torí pé wọ́n kí èmù pé ráfá lóde mi lẹ́dọ̀ rẹ̀ ń bọ̀ ọ̀rẹ́ rí bàbá agbọ́mọ̀rẹ́gún ọmọ ní òní ah bàbá onífà bá sí ìyàrá jáde tó bọ́ tèlé lẹ́yìn ní o tọrọ rẹ̀ lẹ́yìn orí mọ́lẹ̀ ní o ẹnu ọ̀nà ẹ̀ṣọ́ọ̀pù rẹ̀ ọmọ ma gbọ́ gbogbo ẹ̀ kí là ń fẹ́ fọ́mọ yẹn ìwọ̀n tàà jẹ́ oyí ọmọ náà ni pé tóun náà bá ti dàgbà tó bá fẹ́ máa wá àwọn ìṣòro fẹ́ bá ń dojúkọ ilé onífà nìkan gbà lọ ilé ológun ni kọ́gbà lọ ilé alúfá ni kọ́gbà lọ ọ̀dọ̀ àwọn pásọ̀ ni kọ́gbà lọ lẹ́ àjò yí àwọn ọmọ wa pé sádẹ́wò bá dé ọ̀dọ̀ náà bàrà máa ń ta lọ lọ́nà ẹ̀wọ̀ bàbá gi ó ti kọ́kọ́ ní àyè kan nínú ilé tó rẹ̀ ti ń sin lọ títí yin àwọn nẹ́fìlà yóò ti láyè kan títí ṣe bẹ́ẹ̀ nínú àwọn ojúṣe ta fẹ́ jẹ́ ká fún àwọn ọmọ wa òun náà ni pé ká jẹ́ káwọn ọmọ ọwọ́ ó níṣẹ́ lọ́wọ́ kájí káwọn ọmọ owó níṣẹ́ àwọn òbí inú ojúṣe ta jẹ àwọn ọmọ wa ni kájí kọ́ ọmọ owó níṣẹ́ lọ́wọ́ táà lè máa ń kan ọmọ owó mọ̀ nípa sẹ́yìn inú lára dáadáa ni bàbá jẹ́gbẹ́ ọmọ owó mọ̀ nípa ẹgbẹ́ bàbá jẹ́ ìṣẹ́ ọwọ́ kan ajẹ́ bẹ́ẹ̀ ìkìlà ọmọ wa ní ọmọ ó tún wá ní ọmọ sẹ́mi ìyọ́ bá sẹ́yìn àti inú méjèèjì ṣíṣẹ́ ìtàwọn bàbá rẹ̀ ni àbí sẹ́mi ìtàtù fi lé lọ́wọ́ pé kọ́lọ̀ ọkọ́ ajẹ́kọ́ ọmọ ọmọ pàápàá jùlọ láwùjọ táwa lónìí táwa ń ẹ mo fẹ́ jọ́kọ́ mọ̀ mi ó kàwé kọ́ kàwé kọ́ kàwé àìmọye ẹni ó kàwé lónìí ọ̀kadà wọn ń ṣe fi hàn àìmọye ẹni ó kàwé lónìí ńgbà ọ̀kàwé tẹ́ ọ̀padà ẹ̀jẹ̀ lọ fọ́tẹ́ lágbàdì ìwé ò ní túmọ̀ kẹkàn má dúpẹ́ kọ́ má gọ̀rọ̀ kí wọn ní ó lè lajú láwùjọ àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló kàwé lónìí kódà ó yẹ kí gbígbé gbọ̀nà ẹ̀bọ mi fún yín ìwé ni ò ń jẹ́ ní túmọ̀ mọ́tò ẹ̀jọba nílá akáyèké láwùjọ yìí kí ẹgbẹ́ má gbàṣẹ́ ìjọba kẹ́kẹ́ lọ́wọ́ tó fúra rẹ̀ iṣẹ́ olóòmọ́ àti tó máa fi jẹun àlùbáríkà ogun fún ní ẹni ọba gbajú tó bá jẹ gádẹ́sì ní ìtọ́gbà sí ìjọba tó ló ń fẹ́ ṣe tíṣà èlò tó fẹ́ máa fún wá owó rẹ̀ ọwọ́ 55,000 wọ́n sì ló ti ríṣẹ́ ìjọba alágbà wọn tí bá ń mú tó àgbà wọn ó kéré fún yóò sì máa pa 2,000 2,000 ló fi èlò lọ́jẹ́ òun sì máa wo fún wọn níṣẹ́ lọ́wọ́ ẹni ó jẹ́ tíṣà tọ́sẹ̀ ìgbà sí wọn máa àwọn fábílì ó dojú lé ní pé ah wọn wá ti ríṣẹ́ èèlò ní ìgbà ló tún fifty five thousand nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọjọ́jú àmọ́ lẹ́yìn oṣù mẹ́fà àlùbáàkà ti kó mẹ́ lọ́nà wo yóò gbé gègéle kó tó dé ní fifteen thousand àpẹẹrẹ ara ìṣe àtẹwà sílé four thousand five ní ti ṣe owó oṣù fún ọmọ náà kìnníkà kìnníkà ah ọmọ ìṣẹ́kùn three thousand ee ìyàwó mi ti sọ fún wọn ra bàtà kan nínú ọdún yìí ah ní ta sẹ́fún ni o three thousand eight million ti sábò gbogbo ẹni ó bá gbégèsẹ́ ti lé àríṣìkì wàláyà àtàríkà máa ń kó bẹ̀rẹ̀ lè mọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ìjọba ń bẹ láwùjọ tó ń gba 300,000 lóṣù àwọn píńsípà lọ́wọ́ wọn dáadáa bí lálùbáríkà ń lẹ́ 300,000 wàlẹ́ ó pọ̀ ìwọ̀n tó ní problem lé lórí ni pé má gbégèsẹ́ ti lé ọlọ́pọ̀pọ̀ fàbẹ́kà sí èyí ọba ti ní ní kọ́ máa ronú bọ́ọ̀ ló ṣe mẹ́ ṣùgbọ́n ìfẹ́ ẹ̀mẹ́ ọlọ́run pé bó ṣe ṣe ní bó ṣe ṣe ní bó ṣe ṣe ní ọlọ́run ò ní bọ́ mú mi wà mú wọ́n lọ ronú pé mú tọ́lọ́fẹ́ jọ́lọ́run bó mú wá ló súnú ó ti gbé gẹ̀ẹ́sẹ̀ ìdílé ó tilẹ̀ fún oore fún rẹ̀ ló jẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ni wọ́n ní pọ́blẹ́mù yẹn láyé àwọn tí gbajúmọ̀ ní ẹ̀dí mẹ́nu lùlù àtàwà six hundred thousand wàlẹ́ àwọn owó ni ṣùgbọ́n lọ́wọ́ àlùbáríkà ti fún mi ẹlòmí wa lè máa lọ ṣe é fọ àpò kọ́ máa gba fifteen thousand ó sì jẹ́ lọ́sẹ̀ kó nẹ́sọ́ ọjọ́ ìjọ aláṣọ ọjọ́ ìjọ tàbí ẹ̀kẹ́ ìgbé mọ̀ṣà lọ ń jọ máa gbéje tí ó máa gbése ọparí ẹni tí ń lóun gba fọ́ọ̀kì ní kẹta ọ̀dẹ̀ bọ́ọ̀bí tákàdá lásán nígbà ọlọ́run ti yàgbẹ́ta fún bẹ́ẹ̀ àìjẹ́ nìkan tó yẹ pé àgbé gèdè sì léwu tá a máa rí tá à ń rí lóṣù mọ́kọ̀ kalẹ̀ nánú nàrùsókò hó wà ìyá ọ̀bí ayá nánú nàrùsókò hó wà ìyá ọlọ́run bá ní pé àwa là fún yín kì í ṣẹ̀yìn kẹ̀síṣẹ́ ń

lọ́sẹ̀ mẹ́ta tí wọ́n lò ní náà wọ́n ti ní òfin ìlìṣẹ́ tẹ́lẹ̀ lọ́ọ̀kọ́ fóṣù mọ́kànlá tó lò yìí àbí táìsì lọ́bẹ́ máa lẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ fashion designer wọ́n ní òfin ìlì ọ̀kan wọ́n náà ti mọ́dẹ́rẹ́ o wọ́n ti pé sí ọwọ́ ìjẹ̀lá lọ́sẹ̀ wà ní lọ́sẹ̀ kan bí bá ń ṣiṣẹ́ ìjọba kẹ́kẹ́ mú ìwú ọ̀rọ̀ rẹ̀ táwọn ẹ̀ máa ń sọ ní ọjọ́ alẹ́ torí lẹ́yìn ọjọ́ alẹ́ kí ni túnmọ̀ ọjọ́ alẹ́ ní gbọ́ 100,000 tí ẹ rìtáyà yọ́ máa gba 75,000 tọ́bá rìtáyà yọ́ máa gba 3 ọfà 4 owó tọ́bá gbàgbẹ̀ lẹ́fù tọ́bá ti gbọ́ lẹ́fù yẹn ní ẹ̀lọ́wọ́ 3 ọfà 4 ni wọ́n máa gbà lọ ọjọ́ alẹ́ yẹn ni ẹ̀yẹn pé nígbà tí ọba sókun àti ṣiṣẹ́ mọ́ yọ́ máa gbowó yẹn lọ sí èkú ọ̀sẹ̀ o lẹ́yìn yẹn kẹ́ tó rí ẹni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba kó tó lọ sí hajji tẹ́bá ìfẹ́ lọ sí hajji ẹ̀bí pé wọ́n rẹ̀ rìnrìn àjò abẹ́ gbowó èlé fún àìfẹ́ máa tẹ́ dédédé gbèsè lẹ́fẹ́ fi lájì àjò ṣùgbọ́n òun ní dájọ́ ní owó oṣù rẹ̀ kò lè rí gbogbo ẹnu mẹ́fà àti tọ́bá jalè ló ẹwọ àwọn local government nígbà wọn òwe lè jà wọ́n rí tí wọ́n owó ọ̀sẹ̀ mọ́ ah èyí ò ṣe nǹkan kan o ìnípa ọ̀tẹ̀ ní lọ́dọ̀ local government ní sọ fún wa yẹn o wọ́n ń gbowó oṣù ṣùgbọ́n owó tó bá yẹ pé oṣù ní oṣù ó dé ọ̀yí àwùjọ wà oṣù ní oṣù orí ìgbà àwùsọ̀ tí ẹ̀ní bá yí dẹ o tó jẹ́ pé àwùsọ̀ èyí ṣe rèé lọ kọ́tẹ́ àwùsọ̀ èyí kọ́tẹ́ o tẹ́bá rí tó bá yẹ dé nísì ọ̀rẹ́ rẹ̀ ó máa ti yọ́ kẹ́lọ kọ́lọ́kadà ní pátákẹ́ nísì wọ́n kẹ́lọ ó kẹ́ra ọ̀kadà òun ni gun ọ̀kadà yóò máa gun àwọn ẹ̀ka lọ́kẹ́ lọ tàpó sí kan nísìnyí pa pípa pípa ẹgbẹ́ rẹ̀ sọ máa ń sọ bàtà ẹkún náírà oúnjẹ òòjọ́ ìjẹta ọdá fẹ́nu oúnjẹ òòjọ́ kí ní ìjẹ lójúmọ́ tí ó fi lè sin lọ́hùn níwọ̀n ọ̀bà tí ó fi lè mọ lọ́hùn níwọ̀n ọba táwọn èèyàn òfin ní gba láwùjọ yìí àwọn èèyàn jẹ́ ṣùgọ́mù láwùjọ yìí táwọn èèyàn fi wọ́n jẹun tààrà ẹnìkan sọ mí lẹ́njọ́ mẹ́ta yìí ọ̀sẹ̀ bọ́ lọ́wọ́ bàbá kan ní o bàbá yẹn máa ń sọ fún wọn pé kí wọ́n máa rápọ̀ lórí irú lẹ́lẹ̀ ráì ibi tí òkúta bá pọ̀ sí jù ní kí wọ́n máa rápọ̀ lé lórí bí wọ́n ṣe ń rápọ̀ lé orí ọ̀tá wọn rápọ̀ lé lórí adákanjọ́ bá gbọ́ bẹ́ẹ̀ kí ló ṣe eégún rẹ̀ ó lè rí gbogbo orúkú ti wá bò gbogbo ojúgun ti bò ṣùgbọ́n nínú àníyàn pé bóun ṣe rákò yẹn o òun yóò tá òun lòun rákò lé lórí egun ó lè gbọ́ àwọn alẹ́ ní kẹyìn náà lòun tó rí pé ha ṣe gbogbo ẹsẹ̀ ló mà ti tìjú léyìí ṣe lè bóun ẹran àwọn ilé mọ̀ lọ àwọn míì ń bẹ́ẹ̀ o tí wọn èbọ́ rárá ẹ jẹ́ káwọn ọmọ owó ṣéun níwọ̀n bá títí tó bá ti tẹ̀ máa ti kó máa wọ̀n tó mọ̀ ojú mẹ́rẹ̀ kó lè kà ó bá káàkẹ́hùn ní olè bẹ́lọ̀ pé ọlọ́run ṣàánú mi sí dáadáa rẹ fún mi ìlú ẹni kẹjú mo lè wá sábà ọ̀dọ̀ rẹ mo lè wà nínú ojúṣe ta bí àwọn ọmọ wa ní òun ṣe ipa ti máa ń sọ fún ẹni gbogbo ògbà ẹ̀jẹ̀ á ọjọ́ alẹ́ wọlé bá sún wọn májọ jẹ́ nìkan tó yẹ kó ní ó di mẹ́ta ó di mẹ́rin ó ti tó bímọ dáadáa kọ́ pọ̀ májọ nìkan ó tí wọn jẹ́ o bọ́ bá ṣe bímọ tó pọ̀ sí ọjọ́ alẹ́ rẹ̀ ó gbádùn ẹ̀ sí dáadáa tó bí wọn bá tiẹ̀ bí ìkẹ́ká ó bí dọ́sìn nìkan ó bí òbí méjìlá ṣùgbọ́n wà tó ọjọ́ kùnrin tó ọba tiẹ̀ bí ìkẹ́kan bí fọ́ọ̀tì kan mo bọ fọ́lọ́wọ́n bá búra wà láì àwọn bọ́sí gbogbo bọ́sí yóò lè yóò lòdì olówó méjì òdìdẹ láàrin wọn tí è sọ owó òsì rárá owó tó tó owó èsì owó pé mo kó wà jọ lóṣù yìí rárá o nínú ọmọ bọ́sí àwọn olówó di gbogbo bímọ mẹ́ta ọbí mẹ́rin àdúrà gbogbo wọn láti jó lóṣù ọ̀rọ̀ òun tí gbogbo owó yà olòṣì àbá ìwọ gẹ́gẹ́ tó máa wá lórí wọ́n sọ jẹ́ bàbá bọ́ọ̀ bá sì láwọn lọ́wọ́ ń sunkún lọ́dọ̀ yá wọn nu ìyá wọn ní èyàn máa bọ́ wọn lágbà ìyá padà máa lọ bẹ pátí ní kọ́mọ tó jẹ ọmọ sì ti gbéyàwó sílé ìyàwó máa ní pé tíyà rẹ̀ bá tó mú wádé ní ọ̀tẹ̀ mi lọ́rùn ọ̀tẹ̀ mi lọ́rùn ìyá alábìbáríkà nìyẹn à ah, ìwọ ìyá kò bí dáadáa ìwọ bàbá kò bí kọ́pọ̀ ọlọ́run bá tó ní àánú lọ́dọ̀ kí máa ń jẹ́ kí àìsìkí kọ́mọ òun sì wà nípò ẹlẹ́ẹ̀kejì láàbẹ̀lẹ̀ kẹtàlá olú ọmọ ní pẹ́sìdẹ̀ntì wà lórí ọmọ bọ́ Buhari ah Muhammadu Buhari wàlá olú ọmọ ní pẹ́sìdẹ̀ntì kẹta ní ìṣẹ́lọ yìí èmi lẹ́tọ̀ sí o wọ́n náà lẹ́tọ̀ sí o pẹ́sìdẹ̀ntì ìṣẹ́lọ yìí gbogbo alájọ lẹ́tọ̀ sí o ṣùgbọ́n ó sì rí ìṣẹ́lẹ̀ kẹta lòun ṣẹlọ yìí